ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ láàrin king Sunny Adé àti chief commander Ebenezer Obe àwọn àgbà ọ̀jẹ̀ méjì nínú orin jùjú ẹ̀ tí ọlọ́run ti fún lórí ọ̀fẹ́ láti ṣe àṣeyọrí káàkiri àgbáyé pẹ̀lú orin jùjú tí wọ́n ń àwọn náà ni wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ kíra wọn bó sì ṣe máa ń ṣe rèé o ìgbàkigbà ẹ̀ tí wọ́n bá ti pàdé ara wọn ní ayẹyẹ lóòótọ́ àwọn èèyàn mọ̀ wọ́n sí rival nígbà kan ṣùgbọ́n ohun gbogbo ti dáa báyìí Chief Sunday Adeniyi Adegeye mfa tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí King Sunny Ade ẹ̀ lórí stage ni wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ olórin jùjú àgbáyé 1982 ni wọ́n sign pẹ̀lú Island Records wọ́n sì di olókìkí kárí ayé pẹ̀lú àwọn albums wọn bíi Juju Music àti Synchro System Synchro System yẹn ló jẹ́ kí wọ́n win ní Grammy nomination kan ẹ̀ tí wọ́n sì tún ẹ̀ tún ní another nomination gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà àkọ́kọ́ tí wọ́n máa kọ́kọ́ nominate fún grammy ẹ̀rípò gangan Sunny Adé ti bá ọ̀pọ̀ àwọn olórin ńláńlá míì ṣiṣẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni bíi Manu Dibango àti Steve Wonder bẹ́ẹ̀ náà ni Chief Commander Ebenezer Obey tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ náà nínú orin jùjú tí ọ̀pọ̀ sì mọ orin wọn gẹ́gẹ́ bíi Miliki Style ẹ̀ tó ní ọ̀pọ̀lọpọ̀ gángan àti kìtá nínú ẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ọ̀pọ̀ nínú àwọn orin bàbá Obey ẹ̀ ló wà philosophical tó jẹ́ pé ó máa ń jẹ́ kéèyàn ronú dáadáa ẹ̀ kéèyàn ní ó jẹ́ ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ òwe ọ̀rọ̀ ọlọ́run àwọn ọ̀rọ̀ àṣà àti ìṣe tó dáa náà ni bàbá òbí máa ń kọ àwọn kan ti gbàgbọ́ pé àwọn rẹ́kọ̀dù wọn ò fi bẹ́ẹ̀ tajà internationally bíi rival wọn Sunny Adé ṣùgbọ́n bàbá òbí fúnra wọn milẹ̀ tìtì ní Nàìjíríà pẹ̀lú orin tí wọ́n ti ṣe sílẹ̀ tó ju ọgọ́rùn-ún lọ ìgbà tó yá náà ni wọ́n yà sí orin gospel àti ìkéde ìyìn gẹ́gẹ́ bí ọlọ́run ṣe pè wọ́n. Welcome to crossblog xtv remember to like share and follow us. àwọn àgbà ọ̀jẹ̀ oníjùjú yìí ẹ̀ olórin jùjú yìí wọ́n máa ń fúnra wọn títí di bá a ṣe ń sọ yìí ẹ bóyá wọ́n wá jàrí àwọn àgbà méjì yìí gbàgbọ́ wípé àwọn fans wọn ẹ ló máa fẹ́ fa ìjà láàrin wọn tẹ́ bá gbogbo interview tán ti ṣe tẹ́lẹ̀ ẹ wọ́n jẹ́ kó yé wa pé kò rí lè síjà kankan láàrin àwọn méjèèjì àwọn kan máa ń pretend bí ẹni pé àwọn jà pé ṣùgbọ́n àwọn fans wọn ló máa fẹ́ fa ìjà láàrin wọn ẹ jùjú náà ni wọ́n sì ń kàn gbà náà pẹ̀lú gìtá àwọn oníjùjú nìkan ló sì ń lo gìtá ń gbà náà àwọn olórin tó kù ló jẹ́ pé bí wọ́n bá ti rí sákárà tó mele pẹ̀lú ìlú tí wọ́n ń pè ní jazz ètò ti tò nìyẹn ẹ kò wáyé tì sí afrojuju ń gbà yẹn èyí tí Shina Peters tó gbé wọlé ńgbà tó yá bẹ́ẹ̀ ni gbà tó yá tí àwọn olórin bẹ̀rẹ̀ sí ní travel náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé electric drums wọlé ẹ ṣé Wàsíù náà introduce guitar sínú orin ẹ orin tí a bá rántí lára àwọn orin ẹ̀gbà yẹn ni Solo Makinde I can't stop thinking about you my love àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn olórin fuji tó kù náà ti bẹ̀rẹ̀ sí ṣe bí wàsíù ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe bí wàsíù ń gbà yẹn àwọn bíi pasuma saheed òṣùpá ẹ̀ tó ti wá di pé orin fuji ti wá di ohun tí gbogbo èèyàn tẹ́wọ́ gbà dáadáa èyí tó wá ṣe pàwámbárí ẹ̀ ni pé ìrẹ́pọ̀ àti àgbọ́yé ẹ̀ tí wọ́n wà láàárín yorùbá music industry. ẹ bẹ́ẹ̀ ṣe rí òbé àti sànni papọ̀ tí wọ́n fi ìfẹ́ hàn síra wọn. bẹ́ẹ̀ náà la sì tún máa rí òṣùpá pàṣùmá màláìkà àtàwẹ́wẹ́ táyé kọ́rẹ́nsì ṣẹ̀fíù àlàó wàsíù àyìndé gbogbo wọn lórí stage ẹ̀ẹ̀kan náà nígbà míì ìgbà ọ̀tún ló dé sáàrin àwọn olórin yorùbá nílẹ̀ nàìjíríà yìí o ẹ kí lè ròyìn lórí ìrẹ́pọ̀ tí a ti wá ń rí báyìí láàrin àwọn olórin fújì àti pé ọ̀nà wo gan lẹ rò pé irú ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan yìí lè fi tẹ̀síwájú láàrin àwọn olórin pàápàá ní ilẹ̀ yorùbá kí lè ròyìn ẹ drop comment in. remember to like share and follow us. Thanks for watching.